الحمد لله الذي بعث محمدا صلى الله عليه وسلم بالمحسنات الحسنى التي نحرت من الشيطان احمده سبحانه وتعالى واشكره واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الكبرياء من قبل ومن بعد واشهد ان سيدنا محمدا عبده ورسوله المحجل بالمعجزات الكبرى والآيات الضخمة لقائها صلى الله عليه وعلى آله وأصحابه وكل من سلك مسلكه إلى قيام الساعة أما بعد عباد الله اتقوا الله تعالى حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون جئتم عليهم معصيتين أو نحن الشفاعة وأنواعها واحفرون جماعة رسول الله صلى الله عليه وسلم ومقامه المحمود إذ وضع الله عنه الصراط الذي أنقض ظهره ورفع له ذكره واحشرنا قبل ذلك إلى خيرته نبوية المدينة بما فيه من الكفاية وما زلنا في رسول الله صلى الله عليه وسلم لعظمة شانه عند الله سبحانه وتعالى وشرفه تعالى حين جميع القرآن وإن الله تعالى يؤتي كل نبي من آية ما يصدقه قومه كما بعث موسى عليه السلام آتى بالمعجزات العظيمة التي أمر عن بني إسرائيل أخرج يده فإذا إلى بيضاء من المدرسين وألف عصاه فإذا إلى حالة تسعى وتمجد اجتمعت جماهير منه ورمى بحرة قباله وجيه ربنا موسى عليه السلام عصاه وإذا هي تلقف ما يأفكون ولما ضيف موسى عليه السلام كان يبلغ الحكم والأقرب بإذن الله وإن تخرج من الدين كهي في الخير بإذني الله بها فتكون خيرا بإذني وتبلغ الحكم والأقرب بإذني وإن تخرج تخرج الموتى بإذني سورة مائدة الآية هي سورة الشعر ولما بعث سيدنا ولما بعث نبينا محمد صلى الله عليه وسلم أيده الله سبحانه وتعالى بالمعجزات التي ينبغي بها الإنسان واختراقه صلى الله عليه وسلم وليا في المعجزات قال شيخ الإسلام ابن تيمية رحمه الله كان يأتيهم بالآيات دالت إلى نبوته صلى الله عليه وسلم ومعجزاته تزيد على أهل المعجزات وقد قام بعض العلماء بتسليم هذه المهددات والعلامات كأخبار وخبار ما يقع وما تقع ووقع وحفظه الله تعالى وحفظ الله تعالى له وتسليم الطعام والماء بها وكل هذا وذاك من الموجبات الجارية والحية ولا ويهلك من جهل قبل الإيمان من هذه الموجبات انشقاق الخمر لما فعله صلى الله عليه وسلم تناديه قريش فقال له رسول الله صلى الله عليه وسلم إن فعلت تؤمنه قالوا نعم ولو اتبعت أول الناس الخمر وإذا فيهم قد انشق وصار في قبيل فقال المشركون أحرم محمد فقال بعضهم ولكنه لا يستقيم أن يدعو الناس وفعلوا مكفرين هل يرون القمر شقين فقالوا رأيناه شقين عمر في بالبينين قال سبحانه وتعالى يصدق لهذا الحادثة إن ظلم الإنسان وانشق القمر وإن يرى لك يريد يقول سحر مستمر وكتم وتبعوا وراءهم وكل أمر مستقر سورة القمر من الآية الأولى إلى الثالثة عباد الله وإن قد انشق إلى رسول الله صلى الله عليه وسلم كما وقال مصيب جعفر قال قال رسول الله صلى الله عليه وسلم ألا تتقي بلاد بهيمة التي ملكك الله إياه وإنه شك إلي أنك تنكره وتذهبه عباد الله عباد الله وقد حملت الصلاة الأرض يوما يوما يوما ولسبب الناس قوتها ولم يجدون فأوتي رسول الله صلى الله عليه وسلم يقول وجه رسول الله صلى الله عليه وسلم ذلك مما يدعى وأمر الناس يتولوه منه قال أنس بن مالك ورأيت ما يطلع من ذات أضابعه وتوجع الناس وعند المسلم قيل أنس كمجال لأبا حمزة قال شاهد وثلاث منها وحديث مخرج صحيح قال مسلم ولمجاهد من ذلك صلى الله عليه وسلم وعلى ذلك يقول عن انس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم وحدا وما هو ابو بكر وعمر وعثمان وردم فيه الجمل فقال صلى الله عليه وسلم ارسل وضربه برجله فاذا هلك الا النبي والصديق وشهدان رواه البخاري وفي بيان ان جاءه الزهر رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال اني لارى حجرا ممكنا كان يسلم علي قبل ان إني لا أعرف وزال رواه مسلم ويقول ابن مسعود رضي الله عنه لقد كنا نكثر تكثير الدعاء وهو يذكر رواه البخاري بارك الله لكم في القرآن العظيم ونفعل الله والشاكرين. أدبكم ونعم ọba tí o fẹ́ lé ìwé pàpàtà ọba pípé òun ló sọ wa láti dín ọ̀sìn tó kọjá wọ́n tó wá ìyàwó tí ń bẹ ní jímọ̀ tó ní àbẹ̀rẹ̀ ọ̀pọ̀ káàdì ọ̀tẹ̀ àlẹ́ jímọ̀ tó ní náà àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ wa láti ní kó wọ́n wá sí ní àfihàn fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ń jáde láyé láti pẹ̀lú ìfẹ́ tọ́lọ́mọba ọlọ́pọ̀ ti gbà wọ́n wa ọ̀nà àtàrà ọlọ́run lọ́wọ́ ojú ẹ̀ ọba Muhammad dé ọ̀rọ̀ àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ pẹ̀lú onírúurú àwọn ọ̀sẹ̀ ìyanu ìfẹ́ tí ọmọ ènìyàn wọ́n gbàgbà wọ́n ṣẹ́ láti wó rẹ̀ wá. Àyìn ọmọ ọba yìí gbogbo ẹgbẹ́ ìrọ̀bẹ̀ lẹ́yìn. Àtúntò fún ọmọ ọba náà bàbá tó gbé ọkọ ìlú gbogbo wà wájá. Mo jẹ́ ìtọ́kọ̀tọ́kọ̀ pé kò sí ọba ní ìjọ ìbílẹ̀ àti ọmọ ọba ọ̀ká tó tóbi. Ọba tí olórí ló ní. Ọba tí ọba àbíjọ ní. Ọba tí ò ní alábùgbé ilẹ̀ ní òun nìkan lórí kíkọ́n náà òun náà ti ní tí lórí títóbi òun ní gbogbo rábà ìfẹ́ pátápátá ní ẹ̀mí pẹ̀ ní ọwọ́ rẹ̀. mo fẹ́ fi àjọ ju wa àyè tí ó fẹ́ wà nípa mùsùlùmẹ̀ sọ̀rọ̀ lọ́rùn wa àlẹ́ ìwọ̀ fẹ́lẹ̀ ẹni ẹrú sí ọlọ́run bá lè òkì sí ọlọ́run bá lè ẹni tọ́lọ́run bá ti lè ẹni tọ́lọ́run bá fọ́lọ́rọ̀ pẹ̀lú àwọn àwọn ọ̀tẹ́ ìyanu oríṣiríṣi àwọn ọ̀tẹ́ ńlá níbẹ̀ ìyanu èyí tó lé pé òun tó wọn kẹ́rẹ̀ tọ́lọ́run bá lè jọ láti kéwì òkè òjẹ lọ́wọ́ ọwọ́ fún ìjọba lò nínú ìfẹ́ ìyanu òun yẹn ní ọ̀tún káàdì kẹrí ìgbé kó náà ló ń àwọn ará ilé àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀yẹ́ bí sọ́wọ́n ọba òjò ìgbẹ̀rún ọmọ ẹgbẹ́ wa ní kọ̀kọ̀ àti ní gbangba tọ́ àti bó ṣe yẹ ẹgbẹ́ kára lẹ́sí nípa pé ìbẹ̀rù ọlọ́wọ́ òun náà ti ní ọ̀gá lórí gbogbo ìjẹ́ pátápátá gbogbo nǹkan yóò tó wọ́n ti ní pé àjọlọ́wọ́ ìdí ọlọ́wọ́ bá rẹ̀ sọ lápò ìgbọ̀n níbẹ̀ adékùn ìtàgé ó ti láàyè ìyẹn ìyẹn ló jẹ́ pé ọlọ́wọ́ bá rẹ̀ sọ lá ó pé owó ìgbàgbọ́ lọ́dọ̀ ó ní ẹ̀sìn ọlọ́wọ́ bá wọ́n ẹ̀ ẹ̀ àti kó lè ṣe ọdún mùsùlùmí ni ẹ̀rí tó láti fi mọ̀ níbí ìgbọ̀gbọ̀dá látara yé pàdé bí àṣọ bára ìdí bẹ́ẹ̀. Bí àwọn arúgbìn rẹ̀ nípa ìṣìkà nígbà Mọ̀hámá sọ̀rọ̀ bọ́ ọ̀rọ̀ àlùfẹ́rẹ́ lọ́wọ́ ìdí àdébà Mọ̀hámá sọ̀rọ̀ bọ́ ọ̀rọ̀ àlùfẹ́rẹ́ ẹnì kan bá ẹ̀kọ́ náà lọ àdúgbò jù ó bá àwùjọ yìí níbi tí yóò máa pààrọ̀ lọ́wọ́ bá àlejò ọ̀la tí yóò máa lọ múlẹ̀ níwájú ọlọ́run bá lọ́jọ́ àti ìyá náà tó pé náà ní oṣù máa pariwo náà pé nǹkan ti nǹkan lò. Àwọn ọ̀ṣọ́ mi ní ọ̀dọ́ ìjọmúlógó. Àwọn ọ̀ṣọ́ mi ní ọ̀dọ́ máa ń sílẹ̀ láti ní oṣù máa lọ sí mi. Tó náà wà láwọ̀ rẹ̀ kó máa sọ fún un láti máa lọ kó àwọn olùjáde. Débi pé yóò fún un pẹ̀lú wáyé pé igbó ìjàlọ́fẹ̀ lọ́kọ́ta láì láì lọ́lọ́. Tí ìgbẹ́jọ́ láì láì lọ́ọ̀ jáde lẹ́nu rẹ̀ ti gbàgbọ́ gbogbo wọn pátá láti jọba àti ìlú yóò kó dájú kó ní inú rẹ̀. Ilé ìdílé wa nípa bí a ti sọ̀rọ̀ wà lọ́sọ́lá bí àlámọ̀ rẹ̀ ti mọ̀ kọ́tọ́ kò ti pàtàkì tó. nítorí bí òun náà ẹni ìjọba yẹ pé ọlọ́run máa ti jọ ọlá ó fi bí àwọn tó jẹ́ ẹrù ẹrù ó nira ẹrù ńláńlá tí ọ̀pọ̀ ọkọ̀ ọlọ́run ọlọ́run tó kú. àbíkí ní ẹni pé pé ọlọ́run máa ti jọ ọlá ó fi orúkọ rẹ̀ gbà láàrin gbogbo ẹ̀dá tó ti kọ́lọ́run máa ti jọ ọlá ó fi gbá ó wá fi orúkọ rẹ̀ ó fi orúkọ àlébì ó fi orúkọ ara rẹ̀ síwájú gbà yìí àti sọ̀rọ̀ nípa àwọn ìdálẹ́ ìfọ̀rọ̀wọ́ àwọn ọ̀dọ́là ìgbà tó ní yé wa nípa tó ti jẹ́ pé ó pàtàkì láti tẹ̀lé àdéhùn àmàkàmá sọ̀rọ̀ wá àwọn àlejò fẹ́lẹ̀ tí a bá wá wò káàkiri kúrò lórí agbára àdéhùn àmàkàmá sílẹ̀ sọ̀rọ̀ wá àwọn àlejò fẹ́lẹ̀ nítorí ìfọ̀ mọ́ àdámọ̀ rẹ̀ nítorí rẹ̀ èyí tó ga lọ́dọ̀ olúwa tó ga àti lọ́dọ̀ gbogbo àwọn ìdá pátápátá àfẹ́ni tó bá dẹ́ irú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ló ní wọ́n pàtàkì àlẹ́kọ̀ọ́ Muhammad sọ̀rọ̀ wà lù àlù òbẹ́rẹ̀ nínú láti káwọ̀ nípa tí àwọn mùsùlùmí àwọn ṣe ìdáná ìtọ́nà ọba àlejò ọlá ó fún àlẹ́kọ̀ọ́ Muhammad sọ̀rọ̀ wà lù àlù òbẹ́rẹ̀ kó bá bàa sí ádìmẹ̀ ṣẹ́ ìbò kéré jù nínú ìdẹ́sí bẹ́ẹ̀ a máa ń ṣe nípa ìdẹ́tọ̀nà òkèlè àlejò wà lọ́wọ́ orí kékeré kó bá wà ní ìtọ́nà ọba àlejò pátá òun náà ló fún wọn ní àwọn ilé ìdáná kí àwọn tí wọ́n tẹ̀ ìjọ wọn fún olùgbà wọn gbọ́. ọlọ́run ló ń kọ́ nílé ìyanu látara nǹkan tó bá kọ́ ní gbàgbà lọ́dọ̀ àwọn èèyàn wọn ni. ẹ̀jẹ̀ káwọn ẹ̀rí ìlú ọ̀rẹ́ mọ̀ nípa àrí ìbẹ̀rẹ̀. àmì ìwà ló ń bá àrí ìbẹ̀rẹ̀. ẹ gbọ́dọ̀ máa fún ní àwọn tí ẹ bá ń kọ́ sí nílé ìyanu. kì í sí àwọn ẹgbẹ́ tí wọ́n ká gara láti lè mú rẹ̀ wá orí pépé ni. tí àlejò àwọn tó bá yọ ọwọ́ bákan náà ní pé ọba rẹ̀ tó bá mú lọ́wọ́ ìṣèlú túbúlẹ̀ tí ọba ti di èlò ńláńlá èyí pẹ́ gbogbo àwọn òṣìṣẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ni máa fi dẹ́ wọ́n tẹ òkú wọ́n tọ́ lẹ́jọ́ bẹ́ẹ̀ ni wọ́n mú ọ̀pá wọ́n ń tọ́ lẹ́jọ́ gbogbo àwọn àtiwọ́já tí ẹ̀rù ti ń bà lẹ́yìn mọ́tò àti ìṣẹ̀lẹ̀ ìgbọ́n ọmọ tó mọ̀ pé ilé ìyá tó wọ́n kù lọ́wọ́ kọ́ ó ti wù fún mọ́ńdà lọ àti mọ́tò àti ìṣẹ̀lẹ̀ ni ló dùn ọ̀pá gbogbo bàtà bí wọ́n ti dàpátá ẹ̀fọ́ yìí ti kó gbogbo ẹ̀ pátápátá. Bẹ́ẹ̀ni kọ́ àwọn òbíná gbogbo owó rẹ̀ pátá wọ́n ní àwọn ọ̀nà ìlúra. Àwọn ọ̀nà a ẹ̀sùn lọ gbajúgbajà ní àwùjọ wa ní kí wọ́n máa pa gbogbo iṣẹ́ ìyá ní bí èdè òkèèrè lóòótọ́ tó náà bá àlejò ọlá ó fún àlejò wa ẹ̀yìnká àlùfẹ́ ó fún iṣẹ́ ìyá lọ látara pé kí kí àwọn èèyàn olùsọ àjọ. pẹ̀lúpọ̀ sí ìjọba wọn bá tún orí ẹ̀fọ́ àwọn àlejò yìí jẹ́ àlùkò lè gbà àtọ́ ni ẹ̀wọ́n ti dáwò nígbà tó wọn máa sọ fún àlùkò àti máa ń yá nípa pé àlùkò wọ́tàkùnrin nàìjíríà ìgbàlẹ̀ ìgbẹ́yìn rẹ́sì ìgbà tó ń fi àmọ̀ ọ̀pọ̀ ẹyẹ ẹyẹ tó mọ̀ yìí wọ́n ti fi abẹ́kẹ́ sí yóò ti di ẹyẹ pẹ̀lú ìlọ̀sẹ̀ ìyọ̀lọ́. bákan náà pé rẹ́sì gbogbo ẹni pé àtàkùnmá ẹni tó tó lójú rẹ́sì lẹ́kọ̀ọ́jú ayé rẹ̀ akọ́jú wọ́n ti wọ́n ti di ọwọ́ rẹ̀ alẹ́kùn pẹ̀lú ìlọ̀sẹ̀ ìyọ̀lọ́ ó ti jákè nípa ìlú tẹ́lẹ̀ pẹ̀lú ìyọ̀ǹtẹ̀ ní ọ̀rọ̀ ọba ìrẹ̀lẹ̀ ìgbà òun ti pẹ̀lú wọn tó ń pẹ́ fún òyìnbá àlàáfíà ọlọ́run tó kọ fún wa ló kúrò láì ìyá yà ilẹ̀ pé wà tó kọ ìgbìmọ̀ kúta síbi rẹ́sí ìtàwá ẹ̀sìn òkú tó ti kú pẹ̀lú ìyọ̀ǹtẹ̀ ní ọ̀rọ̀ ọba ó ti ti ó ti dé òkú yóò ti dé gbogbo àwọn ọ̀fẹ́ yìí nítorí pé kí ni nítorí kí àwọn kí ìfi ọmọlẹ́yà tẹ̀lé ìgbà tó lè ní ìgbàgbọ́ yìí. wọ́n wá ti fún àwọn àlẹ́yìn lórí ti ti tẹ̀lé ìyàwó. Bẹ́ẹ̀ náà ló wá ń parẹ́ wà Mohammed ọ̀gbọ́n àlùkálà ní àwọn ọ̀sẹ̀ ìyàwó wọn lágbára. Ẹni tí àwọn sáà ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ìyàwó ọ̀rọ̀ fún àlejò wọn bá ìtúpa lè rí ìgbà àbí ìtúpa lè rí ìrọ̀ yìí àtàwọn míì náà wà lẹ́bi ọ̀rọ̀. Gbogbo àpáta kò sí ìgbà àwọn olórí. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ àwọn iṣẹ́ ìyàwó ìtọ́nà tó ń fún àlejò Mohammed ọ̀gbọ́n àlùkálà àti òṣèlè. Gbogbo ẹ̀ṣẹ̀ àṣọ lónìí máa fi àlùmọ̀bíyà ti lùkú kúrọ̀ àlùkò ọ̀gá iṣẹ́ ìyàrá tó lágbára èyí pẹ́ pé òun kẹ́tù lọ sí ìgbégi ní ìdí àwọn àlùkò yìí. ó ní pé púpọ̀ máa níbi tó bá tún ẹ̀ bátá ìgbé sọ́wọ́ wọn bá fún wọn àìmọ́ lórí. ìwádìí ọ̀gá máa jẹ́ ìyá sọ́wọ́ fún wọn kò sí wọn lórí. nígbà wo wọlé wọn lọ́wọ́ fún sọ̀gbọ́n àdìgbòsílẹ̀ láti tó ní ní ẹgbẹ̀rún ọdún ìwé àlejò wọn pàtàkì ní ìgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò jẹ́ ní ìgbàkúrẹ́sẹ̀ nínú rẹ̀ ó ń bẹ bẹ́ẹ̀ yàtí ẹni nínú rẹ̀ ó ń bẹ bẹ́ẹ̀ yàtí ẹni nínú rẹ̀ yàtí ẹni ẹ̀díṣẹ̀ nínú rẹ̀ láti ìgbà tọ́lọ́ ọ̀rọ̀ láti fi wọ́n ẹ̀sán màkàndẹ̀ sọ̀gbọ́n àdìgbòsílẹ̀ ẹ̀rí àwọn òwe àwọn yẹn ti yípo débi tó oríṣiríṣi ẹ̀míṣàn ló wà lónìí oríṣiríṣi ẹ̀míṣàn ló máa wà gbogbo àwọn ọ̀gá yìí síbẹ̀síbẹ̀ náà gbọ́ ọ̀nà kúrò nínú ẹ̀rọ látara pé kí ni o ti di sí ọwọ́ ọmọbìnrin o ti kúrò ní jẹ ẹlẹ́dàá o ti kúrò ní jẹ ẹlẹ́dàá ti lè kalẹ̀ oríṣiríṣi gbogbo ẹ̀ pátá lójúdójú ìgbàlejì gbogbo àwọn ọmọ yẹn pátá lọ́wọ́ ọba àlejò ọlá ó kò ti gbàdé àpò àìsèré mo rí pé iṣẹ́ ìyanu tó ga jù lọ́wọ́ ọba àlejò ọ̀nà lọ́wọ́ ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ fẹ́lẹ̀ mo rí pé wọn lọ́wọ́ láti fọwọ́ kárẹ̀ àwọn ẹ̀dá dáàbò tó wọ̀ ọlọ́wọ́ bá ti dáàbò tó mo ti ti máa fi bẹ́ẹ̀ ni tí a bá ní lọ́wọ́ tó yọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà ní ní èdè ní ẹ̀rọ òfin sí ìlà àwọn àbàlọ́ bẹ́ẹ̀ ìyẹn ni tó ti àwọn ìlànà yìí rẹ̀. a bá wá wà nínú Muhammad, ọ̀wá ọ̀tá àlẹ́ àlẹ́ òṣèlá. Ìjà rẹ̀ ó ń dúró orí fi ti àwọn ìyàwó. Àbọ̀wá yìí ti ṣe àwọn ọmọ ìwọ. Nínú ọmọ, ó ní àbáwọ́ ní ẹ̀dá Muhammad ọ̀wá ọ̀tá. Ó máa ń mú àwọn ọkẹ́ ìyàwó wá ènìyàn. Àwọn ọ̀sẹ̀ ẹ̀fẹ́fẹ́ jáde sí ara ló bu wáṣí. Tí ń tọ́ka lórí ìdí àdìlẹ́bí rẹ̀. Tí ń tọ́ka lórí ìgbọ́ ojenụlọụe ie uii wụai ee ihe omue wụaeiaụ ó ní wọ́n pè jàdá ẹni nùkú wa kí ni ìdájọ́ jàdá ẹni nùkú wa ni pé àwọn ọ̀gẹ́ ìjagun tó wọ́n ti fa ẹni nùkú náà tó wọ́n gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àwọn àti bẹ́ẹ̀ ni wọ́n wá ṣe bẹ́ẹ̀ ni àwọn tó dé ní òun ní àjọwá tó fà é lórí kí ni lórí jẹ́ ìjagun Muhammad sọ̀rọ̀ wọn ò máa rẹ àárín ìlú bẹ́ẹ̀ iná àwọn ọ̀gẹ́ ìyá mi ìgbẹ́ pé ẹni tí ó máa ìjọba gbígbàdà yóò tó máa ti di olùkóyí méjì níjọba àwọn wáyé àwọn ètò yìí àwọn ìfẹ́ wọn wọ́n kú lọ wọ́n kú lọ wá lọ́wọ́ láti sọ̀rọ̀ wá wà lọ sílẹ̀ wọ́n máa ń sọ fún àlẹ́ nìké iye táwọn ti sọ ọkọ òkú báyìí tó wáyé sí méjì àlẹ́ tí wọ́n ń gbọ́ ní ẹ̀sẹ̀ ní tí wọ́n bá ti bẹ́ẹ̀ jẹ́ gbà tó ẹ̀ ó kéde rí pé tí wọ́n bá ti bẹ́ẹ̀ tó wáyé bá sí jẹ́ gbà tó wọ́n ní bẹ́ẹ̀ ní lẹ́ẹ̀kẹ́ lẹ́nu tí wọ́n wò bá padà láì wọ́n sì ló pa ìpínlẹ̀ ọ̀fẹ́ lọ sí sọ̀gbà ọ̀fẹ́ lọ sí wọ́n ṣùgbọ́n ẹni tó wọ̀ bá àyè jọlá jọ máa kà lọ́rẹ̀ ìyẹn ló kọ́ lẹ́rù. ẹ lọ rọ̀ bá ti ṣètò ọlọ́ tó gbọ́ àmì ayé rẹ̀ wọ́ ẹni tí ònímọ̀ rẹ̀ ònímọ̀ rẹ̀ lẹ́yìn. nígbà tí nǹkan ìwọ́ abẹ́rẹ́ tí ìwọ́ sọ wọ́n nípa ẹ̀rọ ẹ̀rọ àgbọ̀dù àwọn olùkọ́ nípa tó kí létí wọ́n ló ṣàdúrà àwọn kan wá gbọ́ nínú wọn pé tó bá ṣàdáwà yìí ọ̀yẹ́ kó lè má ti fún yẹn pátápátá ọ̀yẹ́ kí àgbàdì ló lè mú gbogbo ènìyàn ẹ̀jẹ̀ fíìrì lọ́wọ́ àwọn àyè àdúgbò sínú fún ọwọ́ àtàkùdọ̀ báwọn náà rí ìgbẹ́ni àdúgbò rí báyìí gbọ́ gbogbo àwọn tó bíi àgbéjọ́ náà tí wọ́n mọ̀ tí wọ́n dé wọ́n ń bè lọ́wọ́ pé lẹ́yìn náà ló fà á gbogbo wọn lọ àyè àlùmíyọ́ ọlọ́run máa ń gbọ́ kọ́kọ́ ó máa ń lè sí àwọn máa ti gbà báwo kì á lọ fún ọ. báwo kì á lọ fún ọ wọ́n ẹ̀jẹ̀ pẹ̀lú kọ́kọ́ ìyẹn wà fún bàbí ètò. ìsáàlù kì á bà ní ìsáàlù kì á lọ fún ọ ni. bí ayé ní ń parẹ́ lọ ọlọ́run àwọn kèké ní ìlú wa wá rí àwọn àbíjẹ́ ìyanu ọlọ́run ju orí kù kàkà tí wọ́n bá tọ́ wọ́n kọ́ ipò bẹ̀rẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí máa rí kú ìwọ̀yẹ̀ kú òòlù tó ṣe wọ́n ò tẹ̀lé. wọ́n bàbá pé á ìjẹ́ àtijọ́ ilé yìí o ìjẹ́ ńlá ilé yìí o tó kọ́ o. olúwa ni wọ́n wọ́n ti di ọ̀rọ̀ wà lẹ́rọ wọ́n tẹ́lẹ̀ gbogbo ìjọ pátá ló ti wà lẹ̀. wọ́n máa tó ní wọ́n gbogbo àdáwọ̀ ló wà látọ̀rẹ́ wọ́n padà bọ̀ wá lọ gbogbo wọn ni. ẹ ẹ fọlọ́ ọmọ àti ìjọra kó tẹ́ tó yé wa nípa ìṣèpá fún ìfọ́sọ̀rọ̀ nípa bó tún pàṣẹ kéde sí. tó ti kú sí àgbé ara àdúrà ìgbé àmọ̀ rẹ̀. ó fi ní ìrìn àdébà Muhammad lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ nípa nípa pé ara dé ìyanu ara dé ìyanu òun náà ní tó tẹ̀lé yìí. ó ti jẹ́ kí àwọn ga ó lè gbà á gbọ́. ẹlẹ́ẹ̀kejì òun ni pé wa pé tí ọmọ ìyẹn bá gbé nìkan lọ́dọ̀ ọlọ́run ó lè jùlọ máa ṣe sùúrù. torí pé ìyíwọ̀ wọn ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá ní wọ́n ní kò jẹ́rú fún ọdún. ẹjí táwọn ọmọ àyà yẹn nígbà tó lọ́run títí wà lẹ́yìn bá nígbà lónìí one thousand four hundred and forty one years náà ni one thousand four hundred and forty one years. ayé àfisàlù kí á lọ́ọ́ tuntun wọ́n yìí ó tún sọ̀kalẹ̀ yálẹ̀ yìí òun òde ìdíra ni. torí pé nínú àwọn tó wà lọ́nà kí jáde nínú àwọn tó sọ̀kalẹ̀ ní wọ́n jáde. àbíkú ti dẹ̀ wípé ìlú tó ń lọ́kàlọ́wá tí wọ́n jẹ́ one thousand four hundred and forty one years. láti tẹ̀lé ọ̀rọ̀ alifáàlì ìyá kan Gbogbo ní gbọ́dọ̀ ṣe ní ndị olóòrùn ìyá kan láti bàyẹ̀ ó kò sílẹ̀. Torí tó sọ lọ́wọ́ tó wá sí i. Ẹ wá rí ilé ní ní ẹgbẹ̀rún ọdún méjì lọ náà wọn. bá gbé nìkan, ọmọ ìyá ọmọ ní Ọ na ní ìdíje kí ni àti pàṣẹ wọn nìyẹn bákan náà inú bẹ́ẹ̀ yá lọ ìtọ́ wọn bá àdéjọ ọlá ó fi kí n jáde lọ Muhammad sọ̀rọ̀ wọn ọ̀gá ara Ọ sẹ́lẹ̀ afọwọ́ àtúwọ́ àti ojú àgbẹ̀ àbúrò kí àwọn Muhammad ọ̀dọ̀ wa ṣe àyè mọ́ àwọn orí àkúrí rẹ̀ làkúrí yẹn wá ń tún báwọ̀ omílé ti dá ìlú rẹ̀ àlejò wa lọ bá àlejò wa mọ̀wọ́ ra lórí àlejò mọ̀wọ́ ra lórí lórí nígbà tá a ti mọ̀wọ́ ra lórí mọ́ làkúrí wa jágẹ́ lọ́dọ̀ wa jágẹ́ àlejò wa ń tẹ̀lé ìgbésẹ̀ àlejò rẹ̀ àkúrí bẹ́ẹ̀ ni ọ̀dọ́ kẹrẹ nínú àwọn ará àwọn sílẹ̀ ọba jẹ́ ìgbàlejò òun lòun yìí àlejò wa ni á ẹ sì bẹ̀rẹ̀ ọlọ́run nípa àkúnmí yín ẹ máa bẹ̀rẹ̀ ọlọ́run nípa àwọn ẹ̀kọ́ ọlọ́run tó ti apá yín tó ní àkúnmí ọwọ́ apáwọn fún mi ó lòun fi fà wọn. ẹ wò jẹ́ báyìí làkúnmí wọn fún fún mi fi fà wọn fún ọmọ fún mi lóúnjẹ òun máa ń lò wúlò wúlò. ẹ bá ibi kẹjẹ yín àbùdá ìlú tó bá fi lọ́rẹ̀ sùn yìí ó lù kí á jẹ́ o. ẹnì á rí i wọn ti bá ti wà fún ìlà ìṣòro wá fún àwọn ọ̀sẹ̀ náà èyí ìjẹsẹ̀ náà wọ́n tẹ̀lé ìyá lọ. títí ẹ bá ti ń fi ìrètí nípa pẹ́kẹ́ bá níbi ìbọ̀ ẹ̀rí ẹ̀rí ti ìrètí rẹ̀ mọ́. àbọ̀wọ̀dé á fẹ́ kó máa fi bọ̀ wọ́n sọ fún wa ó ní bàbá òun wọ́n pa á lójú wọn lò ó wá bùsọ̀ kọ́ òbí rẹ̀ òun wá lọ kíkà yàrá ní sọ̀rọ̀ mọ́ wà lóṣù là pé wọ́n lè mọ̀ pé bàbá òun ó jẹ́ ọjọ́ òun lé pé nílé ìlú báyìí láyé kí kí táwọn ti kọ́ tó ìlé táwọn kò tẹ̀lé sí rẹ̀ ní ìdàbílò táwọn fẹ́ sí mo wá fẹ́ ẹ̀yàwó fẹ́ ẹ̀kọ́ náà àwọn oníṣègùn yẹn ló kí wọ́n máa yọ pẹ̀lú wa torí pé kí wọ́n bá yọ pẹ̀lú wa pẹ̀lú wọn lè wọ́n lè gbọ́ kàmá rẹ̀ pé àwọn ọmọ rẹ̀ pẹ̀lú ìjà wọn. ó ń bá yìí kọ́ ó ní bí àwọn ènìyàn ní rí òun. ó bẹ̀rẹ̀ ìfá ìfún máa bá wíyá. a ní sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ìfún náà ó ní wá àti wá ní bọ́lọ̀ ọ̀rọ̀ láti ilé ẹjọ́. bí àjọ òun ìdí wọ́n máa ń gún kí wọ́n máa kọ́ gbogbo àwọn tó bá jẹ́ lọ́fẹ̀ẹ́ tó jẹ́ tó ní akó. àti ìlú òkú ọ̀dọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ó lọ́ wá ti bẹ̀. pàtó wọn á ti lẹ́yìn òun á lọ sí láti fi tó wá wá sí ní ètò pọ̀ mẹ́ àti ká bára rẹ̀ láti tó gbólórí rẹ̀. Àlẹ́ ti bá ti dé, ọlọ́kọ̀ máa wọ́n tó kálukú lò. Ọlọ́kọ̀ máa wọ́n tó kálukú lò. Jáde wọn sọ fún wa pé ẹyọ kẹfẹ́ ní kí tó kún ẹ̀kọ́ pọ̀ jù yẹn. Yóò gbá àwọn ìṣẹ́ olùdó yẹn ká pátápátá nígbà tí ò nira rẹ̀. Yóò gbàgbé owó ti wọ́n tó gba ọ̀yá òun ẹyọ kẹfẹ́ láì tí mo fi ìwò lérí. òun obìnrin tí bẹ́ẹ̀ bá wà wọ̀. ṣùgbọ́n pẹ̀lú tẹ̀ ìyá mi kọ́ ọlọ́run ọba àlejò lásán àwọn ni débi o ọ̀sẹ̀mọ̀sẹ̀ ní ẹ̀sùn gbàdú àmì mi àwọn arákàkiri kú olómi. ìgbà wọn tí àwùjọ tó tí àwùjọ sí láti bọ́ omi láti ní omi ìgbàlù àlá. wọ́n á ti ẹ̀fà nàbí wọ́n á lọ sí láti sọ̀rọ̀ wọ́n àwọn àlọ́ ìfẹ́lẹ̀. àníbi wàá ti ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ tó ń gbá rẹ̀ tó ń yẹn. àníbi wàá ti ọkọ rẹ̀ pé ẹ máa bọ̀ wá ẹ̀wọ́n náà lù àlá. fún ọ̀pọ̀ wọ́n wá lórí àlejò sọ̀rọ̀ bọ́ọ̀rọ̀ àdìsára ọ̀rọ̀ èsì mẹ́rẹ̀ yà ń jẹ òun yẹn bá bí àgbọ̀rẹ́ òun sì tún fún ọmọ ọjọ́ ọwọ́ rẹ̀ jáde láàyè. wọ́n ní kó ń pè é pátápátá ní tàlùwàlá tí bàbá mi yẹn tàlùwàlá fẹ́ tó jẹ́ pé kò sí sẹ́yìn tó wọ́n tàlùwàlá kó máa ń bèèrè wá lẹ́sìn bẹ́ẹ̀ pé àwọn tó bọ̀ láti wọ́n náà wọ́n tún mélòó náà wọ́n ní gẹ́rẹ́sì wàhálà ìgbàlẹ̀ àtàlẹ́

bọ́ọ̀ máa ti bẹ lórí ẹni àbí kìí bẹ lórí ẹ òun àti àwọn bá tóbi sí i wọ́n ṣe ẹ̀yìn dáadé àtàwọn méjì fún wọn wà láti fa àwọn méjì fún bẹlẹ yìí wa àwọn tó lè fi àwọn tó ń pa ẹ̀yìn dáadé wọ́n ti fi wọn lè ọlọ́wọ́ bá báyìí kọ́ ó ní oṣù kìíní oṣù oṣù ẹ̀ lọ́wọ́ kan náà alákọ̀ọ́kọ́ ni pé.

wọ́n pa ọmọ mi ìjọba ìjọba Usman wọ́n pa Usman bẹ́ẹ̀ ni pípa Usman òun ni bàbá di ìpínlẹ̀ yẹlẹ́ mùsùlùmí láti ẹ̀jọ̀ ní àárọ̀ pípa Usman wọ́n pípa tí wọ́n pa Usman ìbẹ̀rẹ̀ àwọn mọ̀lẹ́bí màálù yàtọ̀ náà ìyá rẹ̀ wọ́n tún sí èlò pé wọ́n tún ìdẹ́sí ẹni ó pa ẹni tó fi tẹ̀ lọ́yẹ kó jà kàlífà ní àyè fún àlùjọ rẹ̀. Abẹ́jú Màdùsọ́lì òun láti kò wá náà iná wa fún ìdẹ́sí ẹnìkan. Sọ́ọ̀mù ló pa sọ́ọ̀mù láti fún ìdẹ́sí láti ẹ̀dẹ́ kò fi ọ̀rọ̀ lẹ̀. Èyí ló kọ́ àtàwọn fámìlì tó ti bá mi kàn sí páàkì. Èyí ń gbọ́ wàhálà. Ó ti pé nǹkan mùsùlùmí ti kíni o, wọ́n kọ́ sí dára wọn. Níbi ìkọ́jú dára èyí ti bẹ̀rẹ̀ láti ní ìbẹ̀rẹ̀ ní àdìrúgbàdì àwọn tí wọ́n tura wọn ní alátìlẹyìn àbáwọn àdìkúrò àkúrò àìsọ rẹ̀. ibẹ̀ láti ní àwọn ọkọ̀ wáárì tí wọ́n fọ àwọn ọ̀fẹ́ náà àwọn ọkọ̀ wáárì kéèké sórí ni wọ́n. àwọn onílé wọn tẹ̀lé màáwíyà wọn ò sì tẹ̀lé áyù àwọn ọ̀nà tí a tó tọ́tọ̀ yìí. ìgbógbó àwọn tẹ́wọ́n ní ilẹ̀ pátá ètò ìgbòho wọn. ìgbògbó tí wàhálà àti kiri tí wàhálà àti wọn tẹ̀ síwájú tí ò wá bẹ̀rẹ̀ sí kọ̀ọ̀kan láàrin òsùn nídàbí alára òwò tí wọ́n bá lọ wọ́n bá ti wọ́n ní ọ̀fẹ́ wọ́n tó kà sí ẹ̀kọ́ rẹ̀ títí gbogbo àti òwe ta wà lẹ̀. bákan náà òun ẹ̀ pé àwọn àwọn ajáde ó sọ fún wa tí wọ́n tẹ̀lé fún ìwọ́n mọ̀ bọ́lá wọ́n fi o. wọ́n lọ sí sọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́ sílá ó ní ìlànà àrùn ìṣẹ́jà wọn fi bọ́ sílá كان يترجم عليها قبل أن هو إني لا أعرفه الآن وهو كنت أعلم مكة إنني ما تسلم مبارك كنت أعلم يوم والكفر هذه الجبال فاتني ما قتل لا يوم سلامة ẹni pé kókò tó ń sára wọn sí yẹn kókò tá a máa ń sára wọn sí la kìláàsì kó bá sára wọn sí lọ gbọ́ mọ́ kí wọ́n lọ́wọ́ fún wa sí àwọn òkúta كلكم تجلس عليه الله سبحانه لا يكون قلب تقولوا لا تقولوا لا تكبير أو أي هي يتوقف للدعاء لا يكون كويس كلكم تكون كرامكم تقولوا سبحانه لا يكون سبحان كويس سبحان الله كلمة محمد والله عليه وسلم النبي والله تجي النبي ومنا نرمى بعد الصلاة وعندنا في يوم بعد وبعد يوم وبعد الصلاة asọ̀rọ̀ kele alẹ́sọ̀rọ̀ wà wọn àtẹ̀sẹ̀rẹ̀ látara àti ìyàtọ̀lọ̀ kele ka fọ́ọ̀lù ọ̀sùn mẹ́ẹ̀ fún àwọn wọn wọn ló pàtúkù ẹ̀ ẹ̀ ewu inú ìjẹ̀rọ náà lẹ́yìn ẹ̀yìn ara jẹ̀ mú tẹ̀sí tẹ̀lé lọ́rí bẹ́ẹ̀ ní káàkó à làwọn ìjẹ̀mú rárá àbí à ọlọ́run kò sí ìta tó tẹ̀lé lọ́rí gbogbo ẹ̀ kò sí ìta tó tẹ̀lé lọ́rí gbogbo ẹ̀. nínú àdé ìfọ́nìyàn wa bí àbá wa àbúrò àtúmọ̀lẹ́mọ̀ tó yọ àbí tó tẹ̀lé lóhùn lóhùn tó yẹ kò tẹ̀lé òun tẹ̀lé àlẹ́ sọ̀rọ̀ wọn àwọn àlẹ́ sọ̀rọ̀ dúró sí bí ń jẹ o ní ìlú òdo sí sáré ní ìlọ ìjẹ fún àwọn àlejò ẹ̀dọ́ nítorí pé kí ọlọ́run bá ti jẹ bí ẹ̀yẹ àtàlejò ẹ̀dọ́ ìyẹn láti lè máa sọ pàtàkì àlejò ọ̀wọ́ àwọn àlejò tó bá sọ̀rọ̀ kan láàpọ̀ tí ọ̀rọ̀ tọ́lọ́ ti wọ̀ láàrin àdínkù àlejò àwà ìlú wa ilẹ̀ wà èyí olúwa ti lè sọ̀rọ̀ ètò ọ̀fẹ́ lọ́ra nínú tó wọn náà bá gbélé lọ́wọ́ pọ́tọ́ ilé ẹ̀mí ti kéde ilé ẹ̀mí ti tọ́. Orí bí àlejò ti jẹ́ fún mi nìyẹn, ó ti jẹ́ bá ti àná rẹ̀. Ó ti jẹ́ fún yẹn, ó ti jẹ́ bá ti àná rẹ̀. Láti máa fi jẹ́ títí tọ́lọ̀ bá gbélé lọ́wọ́, láti fi kéde ta àmà tá a máa ń takò ní láti bí ẹni pàtàkì ilé ẹ̀mí ti lọ́dọ̀ ọlọ́run. Bákẹ́rẹ́ inú ẹ̀gbà wa àkọ́wájú tẹ̀síra ṣọ̀rán wọ́n wà yóò gbà yìí. ó ní ìlera tọ́ ó jẹ́ yí pé àdéhùn ọ̀gá wà ní òkèlà ìgbà oúnjẹ ti ń dáwà ní oúnjẹ tí wọ́n ń jẹ lọ́wọ́ tí kì í ṣe tó ṣáà rẹ̀ wá. àdéhùn ìjẹ o tí gbà oúnjẹ ti ṣe o tí kì í ọgbọ́n wà lè yọ ra. ẹ ṣe ìgbọ́ ojú ti wá nípa kí ni àlùfáà ti gbàgbọ́ kúkúrọ́ ẹ̀lẹ́sìn àwọn tẹ̀ ká ní ọmọ wọn bá dúkà ní ọdún ká ní tàbí ìbọn ní ó ní tẹ̀ká ní tẹ̀lé bákan rẹ̀ òun ẹ̀ pé irú tẹ̀ ká tó wá gba èyí tó lọ tó tóbi jù òun náà ẹ̀ ní Al-Qur'an Al-Karim Al-Qur'an Al-Karim àwọn olùmọ̀ọ́dé wa pé gbogbo tẹ̀ yà lọ pátápátá náà máa ń sọ àárín wọn lórí gbogbo tẹ̀ yà lọ àkọ́ọ̀tù gbogbo tí ẹ̀yà lọ́dọ́ bẹ̀rẹ̀ sí àrẹ tiwa ìwọ̀ ọ̀rí máa ní ìṣẹ̀lẹ̀ ó kù sínú náà kò dóná ààrùn wọn lójú. torí pé kí ni ìtọ́jú yẹ wa pé àrẹ́bí ìwọ̀ ọ̀rí máa ní ìṣẹ̀lẹ̀ ilé tí wọ́n já tí wọ́n kù sínú rẹ̀. kò sí ẹni tó lè súnmọ́ ní lẹ́yìn ìyẹn ló ní kí wọ́n ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ni wọ́n ń ta àrẹ́bí ìwọ̀ ọ̀rí síbẹ̀síbẹ̀ bọ́ fún náà bá sọ̀rọ̀ fún ẹ̀yà lẹ́rù fún ní báwùdà ó tẹ̀lé ẹ̀rù alẹ́ ìgbọ̀rọ̀ ní. ó lọ sí àwọn ọ̀nà pàtó kí ilé rẹ̀ máa sùn. ọ̀nà tó máa jẹ́ ìgbọ̀rọ̀ ní ìlú. nínú kàkà wọ́n yà rẹ̀ ní ní mọ̀lọ́kù ká yá ní. á ọdún ọ̀gbọ̀n lọ́mù rẹ̀ ò rẹ̀ ìgbọ̀rọ̀ ní ìlú. síbẹ̀síbẹ̀ kò máa gbọ́ àgbò. ìgbẹ̀rù báyìí kọ́ gbogbo iṣẹ́ tó bẹ̀rẹ̀ táwọn àlejò gbà sí àlejò tó ọ̀dọ̀ kàrí sílẹ̀ àwọn ikọ̀ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ àwọn ìjọ rẹ̀ pé ká tó wọlé ìgbà ọkọ nínú àkúnyé ní jáde nínú àpáta yìí títí àkúnyé ọ jáde pẹ̀lú bẹ́ẹ̀ ya ni ọlọ́wọ́ bá àpáta tí ò lè sọ̀rọ̀ níṣe ni àkúnyé àwọn ọmọ tó jáde nínú rẹ̀ títẹ̀ kọ òun ní sábà torí pé kí ni ọ̀pọ̀ ẹ̀láwọn ọ̀sùnù mọ́rí lẹ́yìn àkọ́tà wọ́ọ̀rì wọ́n gbogbo yára. àbíbi ìtọ́jú ọlọ́run rẹ̀ tó sọ pé ìbá ọlọ́run ti ṣe sílẹ̀ lóhun ní rẹ̀. torí pé nígbà tí àkúnmí jáde jẹ́ àwọn òní tó tẹ̀lé pé àkúnmí jáwọ́ yẹn omi tẹ̀ mú inú yóò máa lórí dọ́pẹ̀. èyí yóò máa lórí dọ́pẹ̀ lórí dọ́pẹ̀ lórí dọ́pẹ̀ lórí dọ́pẹ̀ lórí dọ́pẹ̀ lórí dọ́pẹ̀ lórí dọ́pẹ̀ lórí dọ́pẹ̀ lórí dọ́pẹ̀ lórí dọ́pẹ̀ lórí

wọ́n kò dáhùn ló kọ rẹ̀. Ìjọ máa fi òbí rẹ̀ ẹni pa òun sì pa. Wọ́n pa ọlọ́run ti rẹ̀ bá àyè lò ó. Ẹ̀yìn ẹ̀rí fẹ́ bá wọn yé. Ọlọ́run ti pa owó rẹ̀ pátápátá. Àfún ìjọ náà àbò irọ́. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn òṣìṣẹ́ àtìjókòó. Bẹ́ẹ̀ wá ní dáwà ẹni tẹ́ ní àǹtọ̀ fún wa pé ìṣe ọlọ́run wá ní kó Ẹ̀dínlẹ̀ yóò káyọ̀ ìtàkùn ìgbà ó ní ní ẹ̀dá ọ̀sẹ̀. Gbogbo ẹ̀ lónìí àkọ́lé ti dá máa lọ. Èyí tó dẹ́kun ní Quran. Òun náà ti fẹ́ ìyá ọ̀nà ńlá tó dẹ́kun. Ó ní gbogbo ẹ̀ lọ́wọ́ ti ẹ̀ka Quran pátá. Wọ́n tún máa gbàgbé ní ẹ̀dá lónìí. Torí pé bí ẹni táwọn èèyàn ti bẹ̀rẹ̀ ní wọ́n fẹ́rẹ̀ wà lórí Nàìjíríà nípa ẹ̀sìn ọlọ́run. Àwọn ìgbóná ìyẹn ó mú ọ́ta kò ìlú àmì ìfọ́nù síbẹ̀ lọ sí ìwọ bí wọn ní. àwọn fẹ́ẹ̀sì tó ọ̀tà inú àwọn ìwọ yẹn sí àìkúnpẹ́gbà the european will embrace this religion. nínú àwọn ìwọ tó ti lọ dájú àwọn ìlọ́dọ́ wà jọ nípa tuntun ní láì pé àwọn ìwọ bí wọn ti ń bọ̀ wá gba ìgbà. pẹ̀lú títí tí wọ́n ń tẹ̀lé ìgbà àti bí wọ́n ti rí náà ìgbà. àwọn ìwọ ni wọ́n gbà gba ìgbà wọ́n kọ̀ bá ìgbà jọ wọ́n kọ̀ bá ìgbà èyí ìṣẹ̀lẹ̀ káàkiri káàkiri òun mo tó wá o má ní wọ́n ká o èyí ń wù ìyàlú òwe lé ìgbà tí kí àwọn kan wọ́n lẹ́yìn wọn máa ti dá tó wọ́n ti dá ìgbé aka irú kí eléyìí iná rẹ̀ lè ti dẹ́ẹ̀dì àwọn wá rẹ̀ tó ti wà ní wọ́n ti ń tẹ̀sí ẹ̀ nínú ìwé ìdájú ó ti pẹ́ tọ́lọ̀ tó tó wọ́n ẹ̀rọ àwọn ọmọ ẹ̀rọ ọmọ ọmọ ẹ̀rọ ẹsẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé tí ẹ gbọ́dọ̀ tẹ̀lé tó ń wo wa ìwé tí ìwò ti gbọ́dọ̀ ọwọ́ pa á lójú tí ọwọ́ padà rẹ̀ lójú ìyẹn ló ń wọ́n lè fọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ rẹ̀ ọ̀rọ̀ kọ́ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله تأدبوا بآداب الإسلام في يوم الجمعة من التبكير إلى صلاة الصبح يوم الجمعة والتبكير إلى الجمعة والحضار والتنظر والتنظر من الإيمان وترك الأذى للغير والتبجل من الرجال الشرعي واعلموا أن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشار الأمور محدثاتها وكل في بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في الناس هذا هو الله تعالى يا سيدي أقوى إياك وأصواتها نبي محمد صلى الله عليه وسلم قال القضاء عليكم يا أخي الجمهور قال ليش؟ أولا إيه؟ ليش؟ yẹ ká gbòòrò tẹ̀lé ìlànà òjijì ọba àlá pẹ̀lú dáadáa lọ sí ọjọ́ àti òde èyí sọ̀rọ̀ ọ̀rọ̀ lólo àbíkíọ́ nípa àwọn tẹ́ ìlànà kọ̀ọ̀kan ìtọ́nà ọdún kí wọ́n kọ́ wà lẹ́yìn tẹ̀lẹ̀ ìyẹn làbí owó wa fún wa òkú nítorí lára mú àwọn ọ̀rẹ́ wa gbogbo tó ní ṣe pẹ̀lú àti àwọn sọ́mọ́ ìsọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́sílà òun ní ká lè ṣe kéré ká lè mọ̀ pé gbogbo táwọn pátá ọ̀yẹ́ fún mi ìgbà náà a rí pé nínú àdínkù tí a lè kẹ́sẹ̀ ọ̀túnba alẹ́ yìí túmọ̀ tó lọ lẹ́yìn nígbà ìṣèjì alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sẹ́nà alẹ́ yìí sọ fún àwọn èèyàn pé tó ti sùn ìdúlẹ̀ lónìí alẹ́ yìí kọ́ máa jọ lọ ìyá náà ẹ wá kíra fún yóò fi ọmọ apariwo ẹ fi ẹran fi ọmọ apariwo ẹ máa wá tóbi kí a ti sìn ìfẹ́ mọ́mọ́ wá gbà wá wá gbà ní wa ìmọ̀ wa sọ fún mi pé èdè bàbá ìtẹ̀sẹ̀ kò yí o èdè bàbá ìtẹ̀sẹ̀ kò yí o ẹ àti sọ̀rọ̀ àwọn àlùkà ọlọ́run ní òun kó ìsìláàmù wa fún wa ó sàrà ìdí ń jẹ́ sínú wa ṣùgbọ́n ìsìláàmù yẹn lónìí àwọn yẹn ṣe pààlà mọ́tà lóṣìṣẹ́ wọ́n wá fi àwòrán nǹkan ní ìgbà àwòrán ìsìláàmù àwòrán nǹkan ní ìlọ̀pọ̀lọpọ̀ ń bá ti lónìí táǹkì ìdáwòrán ìsìláàmù àwòrán nǹkan ní ìyẹn lọ́mẹ́ẹ̀ ìjẹba bọ́lá fún òun la gbọ́lá fún kọ́ nípa àdéhùn ọmọ ọmọ rẹ̀ sílẹ̀ nípa ìṣẹ́ rẹ̀ nípa ìwà rẹ̀ nípa ìṣẹ́ rẹ̀ àwọn ojú ẹ̀yà rẹ̀ káàkiri mọ̀ pé ikú wúwọ́ ní ló yẹ ká ti ìdíje nǹkan yìí mọ̀. Ìdíje nǹkan yìí rárá. Ojú ọ̀tọ̀ ní sàǹbá ti púpọ̀ láwùjọ láti pariwo. Púpọ̀ láwùjọ là ń pariwo. Ó wáyé nípa ikú sí ni ó yẹ ká padà. Ká padà. Ìtàkùn afẹ́ fún wa dábìlì òun ni ẹ̀kọ́ tó jẹ pẹ̀lú tí wọ́n. ẹni pé àdìsàn ọmọ wà lọ́sẹ̀rẹ̀ ó ní oyún wa nípa pé ọjọ́ ọdún náà ọjọ́ láti gbogbo ọjọ́ ayé wò. wọ́n sọ fún wa pé ápọ̀ ìgbọ̀nrẹ̀ wá ìrùn nínú máa ń gbé láàbù ní ìyàwó sí ìjẹ̀bẹ̀ ó ní òun tí ìyẹn bá àti ẹ̀kí ní ẹ̀kí ìjẹ̀bẹ̀ ìrùn tó wọ́n bá ti rò rà lọ́jọ́ ó ní ọ̀hún àkùbá àti ọ̀hún. ẹ ṣe ní ọgbọ́n tó tí wọ́n náà tí wọ́n yẹn ti ń bọ̀ wá ní ẹni tó náà mú kí ni àkùbá àti yẹn ti ń náà ó ní òun láti yìí.

ìgbà wọn bọ̀ wá rẹ̀ wá bá ta kú sí. ẹ wo àwọn oríṣiríṣi àwọn ìwé kankan àti ilé ìlú àwọn àlejò oríṣiríṣi ẹ̀ máa rẹ̀ káàkiri làwọn ìfẹ́ oríṣiríṣi tó bá ń mú la ọjọ́ oríṣiríṣi káàkiri èyí yóò wú wọn tẹ̀lé wò yẹ. èyí yóò wá kékeré ilẹ̀ wá ta kú sí àìsàn oríṣiríṣi káàkiri ọlọ́run ẹni jẹ́ èyí yóò wọ́n wọ́n yẹn ìfẹ́ yọ́ òyìnbá lọ́wọ́ yẹn ìyẹn ló jẹ́ pé ẹni tó rọ̀ wá sí wa lọ́wọ́ yẹn láti wá sí àwọn sábà nìkan wọ́n wọ̀ lọ síra òun lẹ̀ ká ti kéwì òun ká dàkú. ẹ wá rí ẹnu kan bẹ́ẹ̀ ká kà pé òun ti ọjọ́ ojú wà ní. àwọn tẹ̀lé tó lọ́wọ́ tó gbóngbó àbùkù ni lọ́dọ̀. tí òun kò máa fẹ́ẹ̀sì àwọn gbóngbó àbùkù tá a máa ń ṣe. wí àwọn orin ọlá ó láwọn mọ̀lẹ́kà tó wà lẹ́nu ọ̀nà wọ́n máa kọ́kọ́ bá bùnú láti ń gbé. Akẹ́kọ̀ọ́ tí ìmọ̀ràn bá ti wá dé tí wọ́n bá ti fi nígbà àtijọ́ yẹn ó láwọn mọ̀lẹ́kà ni wọ́n kọ̀lù wọn wọlé. Jèsè ni àwọn jèsè jù. Inú táwọn náà máa tẹ̀lé ọkú bá àwọn máa gbọ́ kó dé fún kẹsẹ̀ náà. Ẹlòmíì ti lọ sí wọn ní kúlé fẹ́ yìí. Ó kọ ọ̀nà ọ̀rọ̀ mi rẹ̀. Ẹ̀wù ìjọba yìí. Kúlé fún yìí ẹ̀ ẹ̀lòmíì tún bẹ́ẹ̀ lọ ẹ̀lòmíì òkú bẹ́ẹ̀. títẹ̀ nílẹ̀ kò nígbà tó pẹ̀lú ọ̀la àtẹ̀dá ẹkùn tí olórí tí ó wọn yẹn. a ní sọ̀rọ̀ bọ́ ọ̀rọ̀ àti ìmọ̀sílẹ̀ ó ní ẹni tó bá tètè tó mọ̀mọ̀ náà ọdún máa wá sọ fún àwọn ará ilé wá akọ́lọ ọdún máa lásìkò àtẹ̀lẹ́ ìyẹn wá wà lánàá ó ní ìyẹn àdúgbò tí wọ́n láti ilé rẹ̀ sí ìdí láti sí ìwọ àtẹ̀lẹ́ mọ́tàlájì ó ní oṣù ìyẹn àdúyẹn wọ́n máa fi kọ́ ìtọ́sọ ọdún pẹ̀lẹ́ fún mi àti wọn ìyá ló wá wọ̀ sí àná bí ẹni tó fà ẹ̀fọ́ ìjọ ọdún kan bí wọ́n kọ́ ẹ̀fọ́ bí ẹni tó yẹ mẹ́fẹ́ àkókò wọn náà wọ́n ìjọ gbogbo rẹ̀ ti máa ọwọ́ lásìkò gbogbo àwọn ọ̀tẹ̀lẹ̀ lọ́tẹ̀ mi wọ́n wá sí i wọ́n sì pọ̀ ẹ̀sìn ẹ̀rẹ̀ rẹ̀ ní àwọn onímọ̀ wa sọ pé a ah, títí ìbá ń kọ́ fún yẹn ọ̀yẹ́ kí irun láti gbà á ah, tí wọ́n kò ní kò ní kọ́ mi rẹ̀ lọ́wọ́ ní ọ̀sẹ̀ ìsìn ètò rẹ̀. àwọn fáwọn àrùn wọ́n ní gbogbo àdéhùn sáré máa ń tẹ̀ lówó àwọn àfáà ní ààrẹ àdéhùn tó sọ nípa alára tó pọ̀ bá ti sùn. títí ìyọ̀wọ́ tí wọ́n àkàtẹ́ tí ẹ̀sẹ̀ tí ó ní lórí kó wá sínú àná tí ẹ̀rọ wa ló kúra àkàtì o ẹ̀rọ àwọn ẹ̀kọ́ oríṣiríṣi ìta bá ti dé júmọ́ àti mọ́tọ́lá àyẹ̀sẹ̀ àwọn ìwé wọlé ní ẹ̀kọ́ júmọ́ àná. lóòótọ́ ní kí ìwọ̀n tó kọ ní tó súnmọ́ ìgbà ẹ̀rọ wọ́n jẹ́ pé ìwọ̀n tètè ìgbẹ́ kí ìwọ̀n máa tún àwọn olórí àkàtì tó bá ní ìdíje tó tako ilé bẹ́ẹ̀ náà wà ní tó ìjáde tí ọ̀pọ̀ tó ọ̀tẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn òbí gbá sí wọn. ìjáde tí ò jáde láti ara rẹ̀ wọ́pọ̀wọ́dì. torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ọdún ilé wa ọ̀dẹ́ wa lónìí èyí tí ọ̀dẹ́ tó tẹ̀lé jáde ó lè wú ni. ìdí ni pé kì í ti wọn àtọkọ ẹ̀nìkan wọn bẹ́ẹ̀ èyí tó wọn àtọkọ ẹ̀nìkan wọn bẹ́ẹ̀ èyí tó wọn àtẹ̀gbọ́n rẹ̀ àtàkùrọ̀ ẹ̀nìkan wọn bẹ́ẹ̀ aláwọ̀ tẹ̀lé ọkọ̀ ọ̀rọ̀ kọ́lé. ìyẹn ló fi dá sí ọba fẹ́ jáde sínú owó yẹn ọdún òwe ìjà òṣèré yìí. Irú káàdì tó wá ní sísèlé àwọn àtẹ̀pé sọ fún àwọn obìnrin rẹ̀ ànẹ́bí. Àwọn obìnrin olùgbàgbọ́ òróró gbogbo owó rẹ̀ pàápàá tùdì yíyà èyí rẹ̀ ní ìjàlá ní ìdìdì ìjẹta ní wọ́n dàgbé. Irú tí wọ́n dúró ànẹ́bí ọkùnrin àdùnní ẹwà tí ní ẹgbẹ́ jáde sí ọ̀dọ̀ rẹ̀ ní ìlàjì. ó sì ni o lò wọ́n ní ẹgbẹ́ sílẹ̀ láwọn àmàtí wa ti súnmọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ìmúra tẹ́wọ̀n ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wá ti súnmọ́ ìjáde pẹ́ nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run kò gbọ́dọ̀ èyí kó ti ó lè kò kéde ìfarapata ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀dà Àtọ̀ bá wà ní ìlú ọba wọn wá ṣẹlẹ̀ o, bá wọn ọ̀rùn òbí náà ṣẹlẹ̀ o. Orí pé nígbà tó wọn bá fẹ́ wá nínú wa ní gómìnà ọ̀dà àti ẹ̀sẹ̀ ní ọkọ̀ náà àwọn obìnrin. Àgbáyé àgbọ̀dáyé wọ́n ti dòwú la wá sí nínú ọjà àgbàjá ìgbà. Orí tí àwọn àbá ní ágéré ọdún ìlú máa ń tilẹ̀. Kúmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó náà bá ti mú ọmọ tó dá ó ti àṣẹ ẹ̀jẹ̀ lórí fún àdúgbò ṣe yẹ tó bá tẹ̀ ní ìlànà ẹ̀jọ́ náà bá kọ́nà wà ní kẹlá kó ká ló wà ní kẹlá kó ká ló wà ní ẹni tó dá ju ìgbà lẹ́yìn àwọn mẹ́rin máa ń sọ̀rọ̀ wọ́n ọ̀hún àlùfẹ́lá ó fẹ́ kó lọ́wọ́ náà ìdìbò wọn kèjì yà á bíyà ìdòkò àmì kó bá mi ìgbẹ́yẹ̀ sí wọn lẹ́yìn wọn lọ́wọ́ àti àtìlẹ́wọ̀n náà àlàkàrọ̀ náà náà wọ rẹ̀ àbẹ́wọ̀n sọ̀rọ̀ wọn àádá àpàdà tí ó kí ó lè sọ̀rọ̀ kó sọ̀rọ̀ àlẹ́ ọ̀ àpàdà tí ó kí ó lè sọ̀rọ̀ kó sọ̀rọ̀ àlẹ́ ọ̀ ọlọ́run tó ta lọ́wọ́ wa ọba tá a lọ láyà ọ̀nà àtàwọn ọlọ́run láwọn olùwẹ̀ àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbà yẹn ọ̀nà àlá ìgbàlú tó wà lọ́pàá ní wọn àti àwọn ọmọ àwọn ẹ̀ àwọn ìjọba ìjọba ẹ̀ ọlọ́run tó àwọn ọlọ́run tó ti wà ọ̀nà àtàwọn ọlọ́run olùwẹ̀ tí mo lè dé ọba rẹ̀ lè fi àwọn ọmọ àtọ́jú ẹ̀ ọmọ àtọ́jú ẹ̀ ọmọ àti àbúté ọ̀nà àtàwọn ọlọ́run olùwẹ̀ àtẹnukọ̀ ọlọ́run àtọ́jú àbúté ẹ̀ onídìí ìgbà tó ìmájà ọ̀rọ̀ tó àwọn ọ̀dọ́ máa dá mẹ́rin àwọn tó máa bàjẹ́ mẹ́rin onídìí ìgbà tó àwọn tó máa bàjẹ́ mẹ́rin lórí ti gbúdúró àwọn tó sọ àbàtẹ́lẹ̀ tó wọ́n dá fi wọ́n dáná lẹ́wọ̀ wọ́n ti wọ́n dáná lẹ́wọ̀ wọ́n àkàrà wọn náà tó rẹ̀ adéwọ̀n kan wọn kàlá jábá ìwọ̀n pàṣẹ nípa ọ̀sàrí ìgbàgbà kíyàmù wọ́n àkàrà wọn náà tó rẹ̀ ربنا أبلغنا من أزواجنا وذرياتنا قوة عين واجعلنا للمتقين إماما ربنا أبلغنا من أزواجنا وذرياتنا قوة عين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين tó àwọn ti tó lẹ inṣàlá tó tó tó àwọn àgbà àbí àyè tí wọn bá ilé ilé tó àkànṣe àǹtọ́gbà nígbà tí a bá ti ìrọ̀rùn wọn aṣọ kan ní ọjọ́ yẹn ní wọn kọ́ ara ní láti ìwé gbogbo àtẹ́ńdà àwọn ẹ̀rẹ́ pé sínú ìpẹ́jú ọlọ́wọ́ àárín ìrànlọ́wọ́ pẹ̀lú arábìnrin kan bẹ́ẹ̀ tí ó wà ní ipò àìjíra ó wà ní ìwọ́n tó ń tọ́jú báyìí ó ti ìrànlọ́wọ́ tó ń tún bẹ́ẹ̀ ìgbóná ọba tó ń kọ̀ọ̀kan wa ẹ̀kọ́ bí a ti rọ ọlọ́kùnrin náà ń kọ̀ọ̀kan wa lẹ̀ ìgbéná wà sí ilé àwọn ọ̀dọ́ àti ọ̀dọ́ wọlé ọ̀dọ́ wa ti wọlé ọ̀dọ́ àti ọ̀dọ́ wọlé ọ̀pá ni a ti rí ilé àti ẹ̀kọ́ wọlé àti ọ̀dọ́ àti ọ̀dọ́ wọlé ọ̀dọ́ wọlé ọ̀dọ́ wọlé